أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله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 أيها المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والصابرين والصابرات السلام عليكم ورحمة الله وبركاته adáàpẹ́ fún ọlọ́run wa adáàpẹ́ fún ọlọ́run wa lẹ́ẹ̀kan sí ọlọ́run wa tí a dúpẹ́ fún ọba tí O ṣọ́ wa títí a ń gbèrò pé rọmọdọ́nà fẹ́ dé rọmọdọ́nà fẹ́ dé rọmọdọ́nà fẹ́ dé ọlọ́run ni kó dé aláyọ̀ àrùkù fún náà eléyìí tó ni júmọ́ ẹlẹ́ẹ̀kejì nínú rọmọdọ́n tó yẹ pé oore méjì bẹ fún wa àkọ́kọ́ oní ẹni pé ọjọ́ ọdún ẹlẹ́ẹ̀kejì àti wọ́n ń gbàwẹ̀ inú ẹ̀ tẹ̀rí ládá méjì lágbà abẹ́lọ́run ọlọ́run kí yóò mọ́ dùn wá ní ládá náà a sì na ọlọ́run kó mọ́ ṣe rọmọdọ́nà ilé ọlọ́run kó mọ́ ṣe lókun fún wa ọlọ́run ìjẹ́ gbà ọ̀pọ̀lọpọ̀ ìláyé a náà illa Muhammad sallallahu alaihi لتنو أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليقول خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه Eh, láàyè kan nínú al-Qur'an ọlọ́ni ya ayyuhal ladhina amanu wọ́n ti dẹ̀ taqullaha wa qulu qawlan sadida yuslih lakum a'malakum wa yaghfir lakum dhunubakum wa man yuti'i Allaha wa rasulahu faqad faza fawzan 'azima ọlọ́ni ẹ̀yin tí kìí ṣe pé ìgbà tó bá dùn lẹ máa ń rántí ọlọ́run ẹ̀yin tó ṣe wípé ní gbogbo ìgbà lẹ máa ń rántí ọlọ́run bó bá dá ẹ rántí ọlọ́run bó bá tún kù díẹ̀ káàtó ẹ rántí ọlọ́run kódà tó bá tún kù púpọ̀ káàtó ẹ rántí ọlọ́run ní gbogbo ìgbà ẹni tó bá bẹ̀rù ọlọ́run ìfì bẹ̀rù ọlọ́run ìfì lólé ayé ẹni toró ti mọ̀ wípé ọlọ́run ti wípé wà mọ́ yarju liqa'a rabbihi falyamal amalan salihan wala yushrik bi'ibadati rabbihi ahad òun ti mọ̀ wípé ọlọ́run sọ nínú alkùránì pé gbogbo ẹnikẹ́ni tó fẹ́ pàdé ọlọ́run ọba lẹ́sẹ̀ kan ògbèjì falyamal amalan salihan iṣẹ́ rere rẹ̀ kó yá máa dáa ní gbogbo ìgbà wala yushrik ẹni bẹ́ẹ̀ mọ́ lẹ́bọ lẹ́rù ṣẹgbẹ́ ní gbogbo ìgbà náà ni ó ma bẹ̀rù ọlọ́mọ ẹgbẹ́ ah, iṣẹ́ tó ń ṣe ṣeṣẹ́ tọ́lọ́wọ́ tẹ́wọ́ gbà lọ́wọ́ òun ni ṣeṣẹ́ tọ́lọ́wọ́ tẹ́wọ́ gbà lọ́wọ́ òun ni yóò mọ̀ rò bẹ́ẹ̀ tó bá sì ṣiṣẹ́ kan táwọn èèyàn bá ń yìí yóò tún bọ́ kọ̀rọ̀ ọdún yóò mọ̀ sun púpẹ̀ ìwọ ọlọ́run ṣé táwọn èèyàn ń ṣe iṣẹ́ kò tún ní ba oore tó yẹ kó orí lọ́dọ̀ ọlọ́run ṣé kò tún ní bàjẹ́ ṣé kìí ṣe wípé yóò bá ládá àwọn jẹ́ níwájú ọlọ́run yóò ti máa ṣe ìṣirò ara rẹ̀ kọjọ́ ìṣirò tó dé ọlọ́ni takò lọ́ha ẹ máa fìbẹ̀rù ọlọ́run ẹ máa fi lólé ayé yìí tó bá fẹ́ chìtì èèyàn tó bá fẹ́ yẹ̀yàn jẹ ìwọ náà kọ́kọ́ rò pé tó pé ìwọ náà fẹ́ ṣe sí ń kọ́ báwo ni ó àbí tó jábúrò rẹ̀ àbí tó jẹ́ jẹ́gbọ́n rẹ̀ kí ló ṣe ọlọ́ni wọn kúrù kọ́ọ̀lẹ̀ sẹ̀dídà ẹjọ́ ọ̀rọ̀ dáadáa ó máa tẹnu yín jáde ẹ máa sọ̀rọ̀ dáadáa jáde lẹ́nu ẹ máa sọ̀rọ̀ fúrúṣù ọlọ́run bá ọba àgbàlagbì tó ju àgbàlagbà lọ ìyẹn ìṣoríkì ọlọ́run ọ̀rọ̀ tó dáa ẹjọ́ mọ̀ tẹnu jáde Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní kalimatani habibatani lirahman khafifatani ala lisan thaqilatani fil mizan subhanallahi wa bihamdihi subhanallahi alazim Ànábì ní kalimatani àwọn gbólóhùn méjì kan bẹ habibatani lirahman Ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí wọn púpọ̀ bọ́lọ́run ṣe wá nífẹ̀ẹ́ sí wọn tó yìí khafifatani ala lisan wọ́n fúyẹ́ púpọ̀ lórí ahọ́n àwọn gbólóhùn méjèèjì wọ́n fúyẹ́ púpọ̀ lórí ahọ́n bí wọ́n ṣe wá fúyẹ́ tó lórí ahọ́n yìí fẹ̀kìlátani fil mizan lójú lórí skéèlì tọ́lọ́hun lórí mizan ọlọ́hun wọ́n já skéèlì kí láwọn gbólóhùn náà subhanallah wa bihamdihi subhanallah alazim ní mmani fún ọlọ́run àti gbogbo tí ń ọpẹ́ subhanallah ní ọba ọba tó ga jùlọ nínú hadithi kan wa muhammad sallallahu alaihi wasallam Ànábì ní ẹ̀ẹ̀rí ọmọ èdè yóò kan tí ó máa bá ìyọ́nú ọlọ́run ọba pàdé láàyùl kìlá àbára kò ní mà yóò sì wí àwọn gbólóhùn títí tó fi wà ní jẹ́nà bẹ́ẹ̀ sì ni ẹlòmíì yóò máa sọ àwọn ọ̀rọ̀ kan tó já sí pé yóò máa bábinú ọlọ́run bá pàdé lórí sákàtìlá láàyùl kìlá àbára orí òsì ní mà títí táwọn ọ̀rọ̀ wọ̀nyí tó fi gbé wọn wa mo subhanallah wa bihamdihi subhanallah alazim anábì ní ẹni tó bá ṣe gbólóhùn tó bá ṣe ọgọ́rùn láàárọ̀ ẹnìkan ò ní ṣiṣẹ́ olóore tó tó ẹni náà àyàfẹ́ tó bá tún ṣe jù bẹ́ẹ̀ lọ bẹ́yàn bá tún ṣe nírọ̀lẹ́ náà subhanallah wa bihamdihi subhanallah alazim tó ṣe ọgọ́rùn ẹnìkan ò ní ṣe iṣẹ́ olóore tó tó ẹni wọ̀kúlù kọ́ọ̀lẹ̀ sẹ̀dìdà ká máa sọ̀rọ̀ tó dáa látẹnu ọlọ́ni bàbá tí wọ́n ń sọ gbólóhùn tó dáa látẹnu yuslih lakum a'malakum a máa fi fọṣẹ́ yín a máa fi fọ́ mọ́ wa yaghfir lakum dhunubakum a sì máa gẹ́bà àfáà ṣe sọ fún àwọn ẹ̀ṣà ìmọ̀ọ́mọ̀dá lọ́lọ́run mọ́ ń fẹ́rú fi di ẹrú rẹ o ọlọ́run kì í forí ẹ̀ṣẹ̀ tí ẹrú mọ̀ọ́mọ̀ tó dá ọlọ́run kì í fi jì tó bá ti fẹ́ kọ́lọ́run foríjì ọ wà tọrọ àforíjì ẹni pé mo tún máa ń sọ àwọn ànẹ́bì ọlọ́run ẹ lè forúkọ wọn bẹ lọ́run kọ́lọ́run wá wéèvù tí ò yẹ kó wéèvù fún yìí ṣùgbọ́n a lè fi ọlá wọn gẹ́bà àwọn afáàkan ṣe sọ a lè fi ọlá tí Ọlọ́run bá fún wọn a lè fi tọrọ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀rí kódà lọ́dọ̀ àwọn Christians náà ní Matthew chapter 6 verse 9 and Luke chapter 11 verse 2 àwọn kan wá bá Jésù wọ́n ní Lord teach us how to pray Jésù ní and pray this way bàbá tí ń bẹ ní ọ̀run kí a bọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tirẹ̀ ní ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run fún wa lóúnjẹ ìjọ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì bá a ti ń dárí jì àwọn tó ṣẹ̀ wá bí ta fẹ́ lù gangan ni ànẹ́bí ọlọ́run ó kọ́ wọn pé kí wọ́n máa dárí kí wọ́n máa tọrọ ìdáríjì lọ́dọ̀ lọ ibi tẹ́ẹ̀tì wa mọ̀ ni pé láti dá ìjà àwọn tó ṣe máfà sílò dáwọ̀ gbà lọ́wọ́ bìrìsì nígbà tó wá sí ń kí ọlọ́run torí ìjọba ń tirẹ̀ agbára ń tirẹ̀ ògo ń tirẹ̀ bí jésù ṣe ń kí ọlọ́run kẹ́nìkan wá sọ pé gbogbo àwọn oríkì jésù ló tọ́ síṣẹ́ pé nǹkan kan ń inversely proportional sí wọ́n yẹ fi lẹ́kùn tó lóòbàkùn a ń lọ síbi ẹ̀ṣẹ̀ nítorí pé wọ́n nígbàgbọ́ wípé à òun ló wá kó ẹ̀ṣẹ̀ jésù ló wá kó ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni jésù wá kó ẹ̀ṣẹ̀ tí ádámà àti éfà tí wọ́n dá bíbélì sì sọ pé a kì yóò bẹ ẹ̀ṣẹ̀ àwọn bàbá wò lára ọmọ bẹ́ẹ̀ sì ni a kì yóò bẹ ẹ̀ṣẹ̀ àwọn ọmọ wò lára ọmọ alẹ́rẹ̀ àwọn bàbá olúkúlùkù ọkàn tí ó bá ṣẹ̀ òun ni yóò sì kú ọlọ́ni amlam yìí náà bá bí máa fi sùúrù fi Musa wà Ibrahim alladhi wáfá alàtẹ́zìrìwá sírọtún wíṣírọ ukhra ọlọ́ni amlam yìí náà bá bí máa fi sùúrù fi Musa ọlọ́ni ànẹ́bì wọ́n ṣàlàyé fún ọní pàtí ń bẹ nínú ìwé Musa ni wà Ibrahim alladhi wáfá àti Ibrahim alayhisalatu wasalam tó kò ní rẹrù ẹ̀ṣẹ̀ lòmí ọlọ́lọ́run fi sọ fún anú al-Qur'an pé yawma tubla sarayir fama lahu min quwwatin wala nasir o kò sẹ́ tí ó ràn lọ́wọ́ ọ bẹ̀rù rẹ̀ ń bodè yawma yafirru al idhin sha'nun yughnihi ọlọ́run ní ọjọ́ tí ọmọ èèyàn ó rí ọmọ ìyá rẹ̀ yóò bẹ̀lúgbó wọ́n hùn mí ìwà bí yóò rí ìyá rẹ̀ yóò bẹ̀ dànù yóò rí bàbá rẹ̀ yóò bẹ̀ dànù wọ́n sọ ibá ti hí wọ́n bà ní yóò ra àwọn akẹgbẹ́ rẹ̀ yóò sádànù yóò ra àwọn ọmọ rẹ̀ yóò ọlọ́run ní orin tẹ́mọ̀ gbọ́ lẹ́nu wọn ni pé tèmi tó mi lẹ́ẹ̀rù mádìkù tèmi tó mi lẹ́ẹ̀rù mádìkù tèmi tó mi lẹ́ẹ̀rù mádìkù tèmi tó mi lẹ́ẹ̀rù mádìkù ṣé bẹ̀rẹ̀ nìkan ó ti wá gbà ọ́ ọlọ́ni wọ́n mọ̀ yí ti Allah wa rasulahu gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé tọ́lọ́ àti tòjíṣẹ́ fọkọ̀dẹ̀ fàáza fawzan azima irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti jèrè kan tí ò ṣe é quantify èrè kan tí ò ṣe é measure ẹ̀rí èyàn níbi ọ̀rọ̀ ká máa sọ fálẹ̀ yaqulu khaira Ànábì ní ká sọ ń tó dá aoli yasmut àbí ká dákẹ́ èé ṣe dandan ní kéèyàn ó sọ̀rọ̀ tó bá ti di ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره النبي صلى الله عليه وسلم Ànábì ní ẹni tó bá nígbàgbọ́ ní Ọlọ́run wal yawmil akhir àti pé ọjọ́ kan Ọlọ́run ó gbé òun dìde falyukrimu jarahu kó pọ́n alábàágbé rẹ̀ kó pọ́nlé kó pọ́n nébọ̀ rẹ̀ kó pọ́nlé àwọn mùsùlùmí báwo la ṣe ń ṣe sáwọn tí ń ṣe mùsùlùmí wa báwo la ṣe ń ṣe sẹ́ni tó jẹ́ mo sọ lánàá nígbà táwọn ṣe wá sí ta parí tarawih oṣù tí wọ́n ní pé ká máa ṣètọrẹ àánú ìwọ wá mú ọsàn méjì wá mọ́ṣáláṣí ó fi kan sápò ohun kan ìkẹ́ òkú ńkọ́ ó tún lọ mú lẹ́yìn ó wá rẹ́nìkan tó fẹ́ fún pé ìwọ náà ń gbà kó nínú àdífì náwáwí ẹ̀nàbáwí Ànábì ní inna shara an-nas inda Allah munzilata yawmil qiyamah man tarakahu an-nas iltiqa'a sharri Ànábì ní àwọn tọ́rọ̀ wọn ó burú níwájú Ọlọ́run ọ̀rọ̀ wọn ó burú débi pé Ọlọ́run gan ò ní fẹ́ rí wọn wọ́n sì ní rí bí dé sí lọ́dọ̀ Ọlọ́run àwọn wo man tarakahu an-nas iltiqa'a sharri àwọn táwọn èèyàn ó pàtì iltiqa'a sharri torí aburú tí ń bẹ lọ́wọ́ ẹgbẹ́ ah oh lè ṣe wàhálà o má débẹ̀ o kódà tó yẹ káwọn èèyàn ó sọ̀rọ̀ sí àwọn èèyàn ó dákẹ́ wọ́n tó ìsìn ní ọmọ lérí ogun mọ́ wọn ẹlòmíín wà bẹ kò ní nǹkan méjì tí ṣe jù kọ́ wọn lérí ogun káṣe dáadáa sáwọn tá a jọ ń gbé káṣe dáadáa tó yẹ pé kódà kìníkà ìmọ̀ọ́mà bó ṣe dá tó kí ló kàn pẹ̀lú bíbélì kí ló ṣe still náà ọ̀rẹ́ náà ẹ fílẹ̀ ẹ̀mọ́dà ló ìṣòro kan tó nínú ìṣòro kan tó nínú pé kọ́mọ́ pọ̀ ti bíbélì ẹ lè gbà lẹ́nu ẹ̀ èyí ò sọ wá dọ̀tà ẹ kìníkà ọmọ ẹ̀yìn àmọ́ èyí tí mo mọ̀ jẹ́ mọ́ lórí ẹ̀ a gbọ́dọ̀ máa create enmity níbi tá a bá wà agbúdọ̀ máa wọ́ ọ̀rẹ́ gún ọ̀rẹ́ ni mùsùlùmí kìí dá wàhálà alẹ́ láàrin ibi tó wà sheikh nasruddin al-albani rahimahullah rahmatan wasi'a nígbàtí bàbá yẹn more than 5,000 èèyàn ló tò lẹ́yìn ẹ̀ àwọn àfó onísúfí àwọn àfó onísúfí sheikh wọ́n ni ah albani huwa rajulu salih ah èèyàn dáadáa nítorí pé albani máa ń sọ wípé ẹ̀ nídì àti àtàkì personality bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ètò wà mọ́ important ni wípé ṣé ọmọ ọmọ ló yàgbẹ́ àbí à ń wẹ ọmọ lọ́wọ́ ọmọ wá yàgbẹ́ á da ọmọ àtìgbẹ́ á dànù nítorí pé ó ti yàgbẹ́ àwọn èèyàn sọ̀rọ̀ àwọn àgbẹ̀ á tí ó ti yàgbẹ́ clean ni ọmọ issue là á treat i treat personality nígbà tó ló fẹ́ kọ̀rẹ́tì yẹn bí ọ̀rọ̀ ẹ̀sìn tó wá bẹ̀rẹ̀ sí dákọ rẹ̀ tó ń bu ah, ẹ tó ń bu yìí náà bàbá ni àbúrò ẹnìkẹ́ni ẹ̀gbọ́n ẹnìkẹ́ni ọ̀rẹ́ ẹnìkẹ́ni òun náà sì láwọn èèyàn tiẹ̀ náà tí wọ́n ń tẹ̀lé so a ní kò ní sọ wá dọ̀tá nísìnyí tí ń bá sọ̀rọ̀ àìmọye ọ̀rọ̀ tí ń sọ tẹ́lómi sọ pé ah, là eh, gbogbo wa èèyàn ni wá wọ́n lè mú bí ọ̀rọ̀ wa kàmọ̀kọ́lá Malik rahimahullah wasi'a wọ́n lè mú bí ọ̀rọ̀ wọ́n sì lè dàyókùnù lẹ́yìn ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó so even when you are arguing arguing the ways that are best argue pé ìwọ lọ fẹ́ borí hmm. torí pé gbogbo ohun tá ń ṣe yẹn di jọ́pẹ́ ní a yẹn fáwọn tá a jọ ń gbé bákan náà wa man kana yu'minu billahi wal yawmil akhir falyukrimu dayfahu ànábì ni ẹni tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run àtọjọ́ gbé dàlkíyàmà falyukrimu dayfahu kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ṣètọ́jú àlejò rẹ̀ dáadáa yóò bá ní yóò bá burú ní ọ̀rọ̀ ti jẹ gbèsè àbí ẹ̀yìn rẹ̀ ẹ̀yìn ó dápọ̀ yóòbá tó wá ní bẹ́yàn bá ti ń fi àparí iṣu han ilé tó lọ́nà wọ́n sì mọ̀ bí wọ́n ti sọ ah, iṣu tààrà lánàá ọmọ títàn wọ́n sọ fún àwọn ìgbẹ́ àwẹ́ ma wá lọ ìta náà tó so tá a bá lálejò ká tẹ́kì àlejò wa dáadáa nítorí pé Ànábì sallallahu alaihi níjọ́ kan Ànábì lálejò ó wá pé ogbó àwọn ìyàwó rẹ̀ pé kí lẹ ní wọ́n láwọn ò ní nǹkankan a ti wá gbọ́ ànábì wá mú àlejò ó mú lọ sọ́dọ̀ àwọn àǹsọ́ọ̀bù ànábì ta lẹni tí ó gbàlejò ànábì ọlọ́run òjíṣẹ́ ọlọ́run àǹsọ́ọ̀bù kan bá ní ọ̀dà àwọn ọgbà nígbà wọn délé <clears throat> òun náà bá pè ìyàwó rẹ̀ pé a ti a ní lẹ́yìn oúnjẹ táwọn ọmọ ó jẹ tó bá wá àwọn ọmọ lọmọ bá wọn ṣeré tí wọ́n fi lọ kóúnjẹ wákàtí ṣàlejò àlejò jíṣẹ́ ọlọ́run nínú hadith yẹn wọ́n ní nígbà wọ́n gbóúnjẹ fàlejò yẹn àwọn náà wá padà wọ́n lọ ń fi wọ́n lọ ń fi bí iṣi bí wọ́n lọ fi ń ha port kẹ́niyẹn náà mọ́ fúnra páwọn ò ọlọ́láwọn sàábé wàyú siruna ala anfusihim wọ́n bẹ lára àmọ́ tẹ́ ẹ bá gbé ṣòro wá bá wọn wọ́n á máa àtẹ́ǹdì sí yín bíi pé nǹkan kan ò ṣe wọ́n. <clears throat> àwọn mélòó la lè ṣe bẹ́ẹ̀ nígbà èèyàn abọ́ tó lóun ò tí jẹun látàrí èmi tó rí nǹkan torí àti jẹta ní ìtì jẹun àmọ́ sàbẹ̀ ò ṣe bẹ́ẹ̀ kò tí jẹun látàrí aláwọ̀ ọlọ́mọ tó bí o àsìkò ìmọ̀ alágbára bí ó ṣe máa sọ̀rọ̀ gan-an rò pé bóyá òun náà ọrùn rọrùn náà ni ó tí ẹ sì burú jù tiẹ̀ lọ àmọ́ kò ní sọ̀rọ̀ ló fà á jọ kan arákùnrin yẹn ó fẹ́ lọ fún ọmọ ìyá rẹ̀ ní omi lójú ogun ó wá débẹ̀ bó ṣe fẹ́ fún ọmọ ìyá rẹ̀ lómi báyìí ó bá gbáríwọ ẹnìkan ló bá ní ah ó sáré lọ fẹ́ nìyẹn lómi bóyá ìnira rẹ̀ ju tòun lọ bó ti ṣe dọ́dọ̀ ẹni ẹ̀ náà ẹlòmíì tó pariwo tó fi dórí méje nígbà tí ó fi dórí ẹlẹ́ẹ̀keje ẹnìyẹn ti kú ọwọ́ sáré lọ pé ah, ẹni tó ń tiẹ̀ torí ẹ̀ mọ́ mi wá ń kọ́ nígbà tí ó fi débẹ̀ yìí ó ti kú ẹ àwọn sáré tó bá já wa ń ah, èyí tó mú wọn gan á kọ́kọ́ mú á mú tò stupọ̀ á mú kọjá yìí ẹ wo bó ṣe rí tó yẹ pé ìfẹ́ tí Islam kọ́ wa la fi ń bára wa lò ní ká ní ìfẹ́ tí gbogbo ẹ̀sìn ẹ̀rí pé táwọn Christian bá fẹ́ sọ wọn náà ah, ẹ̀ adá òfin sí méjì ìfẹ́ àmọ́ ìfẹ́ yẹn ṣáà fi ń bára wa lò èèyàn wọ́n parọ́ yóò sì tún mọ́ láì lórí ìrọ́jẹ́ pa just kó ṣá gbàgbọ́ pé òdodo ní sọ ó fún ara ẹ̀ sì mọ̀ pé irọ́ lòun pa ọ̀dà ń jò la fẹ́ ṣe dà ẹni lọ rajà yọ́ ma parọ́ fún ẹni tó fẹ́ tajà fún ẹni tó fẹ́ tajà fún náà yọ́ ma parọ́ fún torí tó fẹ́ bọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ Ànábì sọ pé lókùrùgbà tí àwọn tí ń tajà àtàwọn tí ń rajà táwọn méjì bá ti ń parọ́ fúnra wọn Ọlọ́run yọ báríkà kúrò ìdúnàdúrà wọn Ọlọ́run yọ báríkà kúrò rẹ̀ so àwọn ara nǹkan á ní kò lálùbáríkà bó ló jẹ bẹ́ẹ̀ lálùbáríkà nígbà tí ọlọ́jọ́ ọmọ sọ fún wọn pé wàláì iye báyìí lòun rà iye báyìí lòun sì fi tà irọ́ ní ìsìnpa ìwọ́n náà na iye tó kù sí mi lọ́wọ́ ni kódà mo fẹ́ fi gọ̀kadà ni bàdí ẹ̀dọ̀ bìdé náà yóò padà rówó mi tí ó fi gọ̀kadà lẹ́fìrà àwọn kan bẹ́ẹ̀ pé àwọn èèyàn máa bínú sí wọn ṣùgbọ́n àwọn tó mọ̀ wọn wọn a máa sọ pé iye báyìí làwọn fẹ́ ṣe nǹkan iye yẹn náà wọ́n ní ẹ̀ ò lè nájà wọn sẹ́yìn àwọn ti calculate pé iye báyìí lèrè wọn wọ́n sì sọ fún wọn pé iye báyìí làwọn fẹ́ tà wọ́n sì ní jiyàn kankan ìyẹn dáa torí pé àwọn tó bá ń rajà ọrọ̀ àyẹn tó bá ti mọ̀ pé tó dá lòun rà wà láì wọ́n mọ̀ patronize ẹ̀ omi dẹ́yìn ó sì mú kò ní ṣàkọjá ẹ̀ abẹ́rẹ́ ọmọ balẹ̀ kí ọlá ọlọ́run kó ṣe wá lẹ́ni tí ó gbàgbọ́ tí ó automatically yóò tẹ̀lé tó jíṣẹ́ abẹ́lọ́run ọlọ́run kó ṣe wá lẹ́ni tó mọ̀ sọ̀rọ̀ rí níwà tí ó da láwùjọ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 يعزكم لعلكم تذكرون واذكروا الله يذكركم واشكروه ولا تكفرون وستذكرون ماذا أقول لكم وأفوض أمر الله إن الله بصير بالعباد أدوكم فún Ọlọ́run ba أدوكم fún Ọlọ́run ba lẹ́kẹsì ẹ̀rí Yorùbá bọ̀ wọ́n ní àwẹ̀ ọkọ àti ìyàwó ẹni tí ń gbà abẹ́gọ́ ni níwòyí àmọ́ lọ́sẹ̀ yìí nǹkan ó ti wálẹ̀ díẹ̀ tó bá tún ti dọ̀sẹ̀ tí ń bọ̀ náà yóò tún wálẹ̀ díẹ̀ torí gbogbo wa pé ẹni ma ń gbàwẹ̀ ó dà jẹ dàbí bátìrì fóònù ni tí ó yé wa bẹ́ẹ̀ ẹ̀wẹ́ bó bá ni yóò ṣe tètè yóò ṣe tètè máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lómi pé kò sẹ́jọ́ tí ò lè rò àmọ́ inú rò mí lẹ́jọ́ àkílódé lójú mọ̀ pé bọ́ọ̀ bá ṣe rojọ́ sí bẹ́ẹ̀ náà ni àtẹ́gùn ó ṣẹ̀ṣẹ̀ ẹ̀hẹ́ yóò tẹ́ gbé nǹkan tó wà mẹ́ ó tiẹ̀ tí wọ́n dá ń bí tá bá dérò àwọn nọ́ọ̀sì ẹ̀rọ àwọn gẹ́ni ọlọ́run láàgbé aago méjì jọ lọ sùn ká mọ́ṣáláṣí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam arákùnrin kan wá bá qala lin nabi sallallahu alaihi wasallam awsini qala la takdub faraddada látàgbìtọ̀ arákùnrin náà ó ní ìrà Ànábì àòsí ni ṣe wá àsìn fún rẹ̀ Ànábì ọlọ́run bá Ànábì jẹ́ ọba Ànábì látàgbìtọ̀ mọ́ bínú ó tún wá tún bèèrè ohun wá pé àbáláyé yóò gbọ́ tí mo wí àní ó ṣe wá àsìn fún mi Ànábì látàgbìtọ̀ mọ́ bínú tọ́ bá ti bínú ẹ́ rí pé ẹ ti ń gbàwẹ̀ náà Ànábì ní bá tọ́ sọ fún gbóhùn gbàwẹ̀ má sọ fún pé orí ẹ yọ lónìí kárí kìí ṣàwẹ̀ ni kò bá bá yí ẹ jẹ́ má sọ bẹ́ẹ̀ fún tọ́rẹ́ lómi wà lóòótọ́ pé àwẹ̀ ló kakù tí ì bá ṣàwẹ̀ pa àwọn tẹ́rí náà dọmọ tún ti wọn rọrùn àwọn afá kan wọn kan àwọn máa rojọ́ dé mọ́ṣáláṣí wọ́n máa rojọ́ gan ṣùgbọ́n ní ìsìn tó bá ń bọ̀ ẹ́ẹ̀rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n mọ̀ ṣe mọ́ à ó yí wọn o láyà kan nínú alukur'an ìyẹn náà láàfin landau ọlọ́ni wà sáré owó ilá matirati min rabbikum ẹ máa sáré alápàntètè níbi máa tọrọ àforíjì ọlọ́run nítorí pé àwọn afáàjò yóò wá pé min alamati shaqawa taswifu tauba àpẹẹrẹ orí ibú oníkẹyàn máa súnjọ tí ó tù bá síwájú kò sẹ́ni tó fún ọ láì kò sẹ́ni tó authenticate pé ọlọ́ni gbogbo ẹni tí máa ń tọrọ àforíjì ní gbogbo wa àti palẹ́sẹ̀ ẹlẹ́ fún àlìjẹ́nà kan tó fẹ̀ ju sánmà àti ilẹ̀ lọ ṣe pé yóò mọ beat imagination wa yóò mọ kíkè gẹ̀ẹ́sẹ̀ pé ah so possible kéèyàn níbi tó fẹ̀ ju sánmà àti ilẹ̀ yìí lọ ṣùgbọ́n kí beat imagination wa tá a bá wà lórí tá a bá lálàá ẹni tá a bá lálàá ẹlòmíì yóò kó Nàìjíríà yóò bọ̀ sí London lójú oorun lọ láti London yóò bọ́ sí Amẹ́ríkà kódà ó lè débi kọ́ńtì méje <laughs> lójú oorun nígbà tí ó bá wá jí ah, orí ẹ ní ìtọ̀ tó ń sùn mọ́jú lálẹ́ ààrẹ lómo tó wà yóò sì travel dáadáa tínú rẹ̀ ó dùn kódà ibi títí ń lọ gan yóò tún rí pé òun meet àwọn personalities lójú oorun kódà bí ẹnìkan ló wá ní àtọ̀ ìwọ lọ ìrònú kan tiẹ̀ wá wà lórí òun báyìí bóun lòun ṣe fẹ́ transfer owó tóun rí lójú oorun sákàǹtì o ìyẹn ó lè jẹ́ o ọlọ́run ní oyin dátìlì mùtẹ̀kì ẹ̀rá àwọn tá a pàálẹ̀ fún àwọn tó bẹ̀rù ọlọ́run alladhina yunfikuna fi sarra'i wa dharra àwọn tó ṣe wípé wọn a máa ná fi sarra nígbà tó rọ̀ wọ́n lọ́rùn wa dharra àtìgbà tó le ara òkan mí ni ẹni mo sọ fún àmọ́ ní àwẹ̀ ní ìsìn kódà ìyàwó kan sọ fáwọn ọmọ rẹ̀ ní pé ẹ <laughs> nígbà bàbá yẹn wá ń gbà ṣe wá ní pé àgùdọ̀ ṣeré wọn àbá àgùdọ̀ yẹn ìkanra ló bá dénú ilé béèyàn bá ní fàámà bíká bó bá sì ti mọ náà ni ó ma kí í ṣe pé torí pé láì ni wọ́n pè kì í ṣe kì í ṣe tó bá sì ní kankan fàbíkálímẹ́tín tó yìíbà sọ̀rọ̀ rí lẹ́nu ẹlòmíràn ní bára máa ń kọjá wájú ẹ̀ ṣé ọwọ́ rẹ ló gé ni àbẹ́sẹ̀ rẹ ló gé tó fi lè ṣe wọ́n tí ẹ́ ó ní o ṣàánú orin tó bá sì fẹ́ ṣàánú ẹ̀ ṣàánú ẹ̀ tó bá sì fẹ́ ṣàánú ẹ̀ jó bá ti ẹ̀ lọ ọlọ́ni wọ́n máa àtàwọn tí wọ́n máa ń mójú kúrò fáwọn èèyàn wallahu yuhibbul muhsinin àṣẹ dáadáa ni kíyàn máa gbé bínú mi ajá sí pé kìí ṣe ogbó ọ̀rọ̀ lèyàn máa bínú sí àwọn kan sì ń bẹ tán bá hùwà kan ó mójú kúrò fún ẹ rí pé nílé ẹjọ́ gan tí adájọ́ bá fẹ́ dá ẹjọ́ tó bá yẹ pé first time ni bí wọ́n ó ti dá ẹjọ́ rẹ̀ ó yàtọ̀ sí ẹni tó yẹ pé ó ti máa ń ṣe tipẹ́ ẹ̀ tó bá lè rí báwọn lọ́dọ̀ èèyàn how much more lọ́dọ̀ awa, wàlá áfíìnà ní nas wallahu yuhibbul muhsinin àṣẹ dáadáa ni ọlọ́run fẹ́ràn àwọn tí ṣeré pọ̀ alladhina idha fa'alu fahishatan ọlọ́run àwọn tó ṣe pé tán bá hùwà bàjẹ́ bóyá wọ́n ṣàgbèrè àbí wọ́n mutí àbí wọ́n parọ́ àbí wọ́n lòdì sóbi wọn àbí wọ́n lọ ṣẹbọ ọlọ́run zakarullah lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n rántí ọlọ́run fàstẹ́fàrù lè zùlúbìhìm wọ́n a wá tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ wọn wọ́n máa yẹ fìrù zùlúbà ilallah wọ́n sì mọ̀ wípé kò sẹ́ni tó lè forí ẹ̀ṣẹ̀ jini àfọlọ́ jésù ò lè forí ẹ̀ṣẹ̀ jini mọ́ọ́sì ò lè forí ẹ̀ṣẹ̀ jini muhammadu ò lè forí ẹ̀ṣẹ̀ jini lóhù ò lè

èsì wo lẹ́rí tó fi fún ìyàwó òun fi kiri gan ah. <laughs> èyí tá a padé èyí fi kiri ní bá rí gi so ó tọ́ ọwọ́ òsì tó ẹ má jà fi gbọ̀ngàn fa nítorí tá a bá fi gbọ̀ngàn fa yóò jalè wa lórí kò sì sí Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní èèyàn ní kúrò láyé àyàfi kó ti lo rízíkù tọ́lọ́wọ́n bá ti palé sí ilẹ̀ fún so ìwọ́n tó Ọlọ́run ti kádàrá pé ó rí iye kan tó sì ẹlòmíì ń bẹ tó pé ojúmọ́ ẹ̀ náà lọ́lọ́run ti parí ètò ilé ayé ẹ̀fẹ́ ni ó mọ̀rin tí ó rí ẹlòmíì ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹlòmíì ọdọọdún ẹlòmíì iṣẹ́ ọdún tó bá ṣe báyìí o ní ó tún dìtàmì ọdún tó ń bọ̀ ẹni ẹ wá lọ ṣe nǹkan bìsàbìsà wọ́n sì gbé wá bóyá ọlọ́run ní iye báyìí lórí wọ́n sì gbé wá lẹ́ẹ̀kan náà ó parí nù ẹja àmọ̀ bẹ̀rẹ̀ lọ kò sẹ́ni tọ́lọ́run òṣòre fún ọ àfẹn tó bá ní mo sì mọ́ ń ṣàpẹẹrẹ mo ní ẹni tí ó ń sunkún bàtà àwọn jẹ àbóhùn ní bàtà kó rántí ẹni tí ò lẹ́sẹ̀ wọ̀ ìwọ tó ń sunkún pé bàtà rẹ jẹ kí ló fẹ́ kẹ́ni tí ò lẹ́sẹ̀ kí ló fẹ́ kó ṣe bí wèrè náà bá sì rókù kí ni ó ṣe yóò tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé tẹ́mi bá wà ìrètí sí abẹ́lọ́run bá rẹ̀ abẹ́lọ́run gbogbo gbogbo tá àrùn kan rẹ̀ sí ọlọ́pọ̀ ṣorí fún wa mẹ́ gbogbo tá àrùn kan rẹ̀ sí ọlọ́pọ̀ ṣorí fún wa mẹ́ ìrìnà wa ọlọ́mọgbà lọ́wọ́ ìsọ̀rọ̀ wa ọlọ́mọgbà lọ́wọ́ ìgbọ́rọ̀ wa ọlọ́mọgbà lọ́wọ́ àbẹ̀lọ́ mọ́jà agbára mọ̀dọ́nà mọ́jà fi dágbére ọlọ́run ikú tó yàwó ọlọ́mọjò mú wa lọ àrùn ọlọ́mọjò gbé wa rẹ̀ oṣù onídáwà alágara aláhàwọ̀lá kọjá iná gbiná gbogbo bí tẹ́gbẹ́ wa ti náwó ọlọ́run mọ́ṣàjáwọ́ ọlọ́run mọ̀rí nọ́mbẹ̀ wọ́n ṣe wá ní akọ́bàtà fáwọn ẹgbẹ́ wa ọlọ́lá àwọn ọlọ́wọ́lá kọjá iná gbiná àwọn chairman wa bàbá yìí kí mọ́ ọlọ́mọṣà bá dúró ti yóò ẹ̀gbọ́n omi tẹ́tẹ́ ní tọ́rọ kọ́mọ ọlọ́mọjọ jí láláì ọ̀gá wa Walex náà ọlọ́mọṣà bá ṣe dáadáa fáwọn náà la hawla wala quwwata illa billah Allahumma la tada'na dhanban illa ghafarta ولا هم إلا فرجت ولا دين إلا قريت ولا حجة من حوائج ولا آخرة إلا قضيتها يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة على عذاب النار وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه الأخير وسلم تسليما كثيرا اللهم نحن عبادك وابن عبادك وابن عمتك ناصية بيدك ماذا فيها حكمك عدلا فيها قضاءك نسألك الله بكل اسم ولك سميت به نفسك أو أنزلته في كتابك أو لم أحدا من خلقك أو موسى ذات في غير علك أن تجعل القرآن ربي قلوبنا ونور صدورنا واجعل احزاننا وذاب يومنا ومؤمنا وابد في مكان الحزن فرحا برحمتك يا رحمة الراحمين سلمنا من كل الفزع والحزن والهم والغم والضر والشر والفقر والمرض والشقاق والفسوق ومن كل ذي شر ومن جميع مصائب الدنيا والاخره يا رحمة الراحمين ولا حول ولا قوه الا بالله ولا حول ولا قوه الا بالله ولا حول ولا قوه الا بالله C'est